máàkù orí ìkọkànlá. nígbà tí wọ́n súnmọ́ jerúsálẹ́mù nítòsí bẹ́tífágè àti bẹ́tánì ní orí òkè ólífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ lọ sí abúlé tí ẹ ń wò ní ọ̀kánkán yìí bí ẹ bá ti wọ inú rẹ̀ ẹ ó rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí ẹnikẹ́ni kò gùn rí tí wọ́n so mọ́ èèkàn ẹ tú u kí ẹ fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé kí ló dé tí ẹ̀ ń tu kí ẹ dáhùn pé olúwa fẹ́ lò ó ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti lò ó tán yóò dá a padà síbẹ̀. wọ́n lọ wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tí a so ní ẹnu ilẹ̀kùn lóde lẹ́bàá títì wọ́n bá tú àwọn kan tí wọ́n ti jókòó níbẹ̀ bí wọ́n pé. kí ló dé tí ẹ̀ ń tú kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n bá dá wọn lóhùn gẹ́gẹ́ bí jésù ti wí fún wọn àwọn ènìyàn náà sì yọ̀ǹda fún wọn wọ́n bá fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá sí ọ̀dọ̀ jésù wọ́n tẹ́ aṣọ wọn sí orí rẹ̀ jésù bá gùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tẹ́ aṣọ wọn sí ọ̀nà àwọn mìíràn tẹ́ ẹ̀ka igi tí wọ́n ya ní pápá àwọn tí ó ń lọ níwájú àti àwọn tí ó ń bọ̀ ní ẹ̀yìn kígbe pé. ọ̀sánà ọ̀sánà olùkúni ẹni tí ń bọ̀ ní orúkọ olúwa èrè ìjọba tí ń bọ̀ ìjọba lọ́dún tó ń lọ wá òṣèlú ní òkè ọ̀run ní òkè ọ̀run. nígbà tí ó wọ Jerúsálẹ́mù ó wo àgbàlá tẹ́ḿpìlì ó wo ohun gbogbo yíká nítorí ọjọ́ ti lọ ó jáde lọ sí bẹ́tánì pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ní ọjọ́ kejì bí wọ́n ti ń jáde kúrò ní bẹ́tánì ebi ń pa á ó rí igi ọ̀kọ̀tọ́ kan tí ó ní ewé lókèèrè ó bá lọ wò ó bí yóò rí èso lórí rẹ̀ nígbà tí ó dé ìdí rẹ̀ kò rí ohunkóhun àfi ewé nítorí kò tí ì tó àkókò èso jésù wí fún igi náà pé. kí ẹnikẹ́ni má rí èso jẹ lórí rẹ̀ mọ́ láé. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́. nígbà tí wọ́n dé jerúsálẹ́mù jésù wọ àgbàlá tẹ́ḿpìlì lọ ó bá bẹ̀rẹ̀ sí ilé àwọn tí ń tà àti àwọn tí ń rà jáde ó ti tábìlì àwọn onípàṣípààrọ̀ ó da ìṣọ̀ àwọn tí ń ta ẹyẹ lérú kò jẹ́ kí ẹnikẹ́ni gbé ohunkóhun la àgbàlá tẹ́ǹtì kọjá òun kọ́ wọn pé. wọ́n á wà nínú àkọsílẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sápamọ́ sí. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn amòfin gbọ́ wọ́n ń wá ọ̀nà tí wọ́n yóò fi pa ṣùgbọ́n wọ́n bẹ̀rù rẹ̀ nítorí ìyàlẹ́nu ni ẹ̀kọ́ rẹ̀ jẹ́ fún gbogbo ènìyàn. nígbà tí ọjọ́ rọ̀ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde kúrò ní ìlú nígbà tí ó di òwúrọ̀ bí wọ́n ti ń kọjá lọ wọ́n rí tí igi ọ̀pọ̀tọ́ àná ti gbẹ pátápátá láti orí dé gbòǹgbò pétérù wá rántí ọ̀rọ̀ àná ó wí fún jésù pé. olùkọ́ni wo igi ọ̀pọ̀tọ́ tí o fi gégùn ún ó ti gbẹ. jésù dáhùn ó wí fún wọn pé. ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹnikẹ́ni bá wí fún òkè yìí pé sídìí kúrò níbi tí ó wà kí ó bọ́ sí inú òkun tí kò bá ṣiyèméjì ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí fún un nítorí èyí mo fẹ́ kí ẹ mọ̀ pé ohun gbogbo tí ẹ bá béèrè nínú àdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí i gbà bẹ́ẹ̀ ni yóò rí fún yín nígbà tí ẹ bá dìde dúró láti gbàdúrà ẹ dáríji ẹnikẹ́ni tí ẹ bá ní ohunkóhun nínú sí. Si kí bàbá yín ọ̀run lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín bí ẹ kò bá dáríji ènìyàn bàbá yín ọ̀run kò ní dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. wọ́n tún wá sí Jerusalem bí Jésù ti rìn kiri nínú tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń bi í pé. irú àṣẹ wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó fún ọ ní àṣẹ tí o fi ń ṣe wọ́n. Jésù dá wọn lóhùn ó ní n ó bi yín léèrè ọ̀rọ̀ kan ẹ dá mi lóhùn èmi náà wàá sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí ìrìbọmi tí Jòhánù ń ṣe láti ọ̀run ni ó ti gba àṣẹ ni tàbí láti ọwọ́ ènìyàn ẹ dá mi lóhùn. nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn jiyàn pé bí a bá wí pé láti ọ̀run ni yóò sọ pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ àbí kí a wí pé láti ọwọ́ ènìyàn ni wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn ni ó gbà pé wòlíì tòótọ́ ni Jòhánù wọ́n bá dá Jésù lóhùn pé àwa kò mọ̀ nígbà náà ni Jésù sọ fún wọn pé èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí fún yín